أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá tí ó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad kí ọlọ́ọ̀bá kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyẹ́wù tó wá ìdúrọ̀mọ́ Islam tí ó fi jọ gbé ìdè kọ́lọ́njá jẹ wà nínú wọn òní ni ọjọ́ kẹtàdínlógún nínú Ramadan 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam a sì ń bá ọ̀rọ̀ lọ lórí gbólóhùn tọ́lọ́wọ́ba àlékẹ́ láti parí súratul fatiha tó ní wà lọ́dọ̀ọ̀lì ọlọ́mọdé wà ní ojú ọ̀nà àwọn ẹni ànù àwọn ń ka oh sorry òní oh, ni kẹrìndínlógún bẹ́ẹ̀ni jímọ̀ mo kò ní òyìnjọ́ eh, àlàmísì ìkẹrìndínlógún náà ẹ ṣeun a ń bá agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹwàá lọ pẹ̀lú àwọn àtúnṣe kan àti sọ́dí ẹlẹ́ẹ̀kọkànlá tààpè ní kókó àwọn okùnfà tí ma ń fa ìtẹ́rù fi ma ń wà ní orí ìsìnà orí ìsọnù àti alákọ̀ọ́kọ́ mẹ́ wípé o náà ni alìjáàl àìmọ̀kan ìmá ń fà tí a máa fi sọnù tí máa fi wọ̀gbẹ́ ẹlẹ́ẹ̀kejì o náà ni ittiba'ul hawa ìmá tẹ̀lé fẹ́ẹ̀nú ìmá fà tí a fi máa sínà lẹ́gbà náà la wá sọ̀rọ̀ nípa kí ni máa fà tí a lẹ́yìn ìgbà yẹn tí má jẹ́ kí èyàn sọnù ó náà ni àtẹ̀kìlédùlà àmá ká máa wo ẹnìkan kọ́ṣe ká máa wo ẹlòmíì kọ́ṣe àbáwọn bàbá tó ti lọ ní àwòkọ́ṣe afọ́jú tí ò ní ronú sí pé ṣe ojú ọ̀nà ni wọ́n wà ní àbí kìí ṣojú ọ̀nà yẹn ni a sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lánàá pé bó ṣe wà ní àárín àwọn tí èsẹ̀ lẹ́sìn Islam ó wà láàrin àwa náà tá a jẹ́ mùsùlùmí òdodo kọ́lọ̀ ń kọ́ ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹrin ta fẹ́ mẹ́nubà lónìí nínú okùnfà tí máa jẹ́ kéèyàn wà lójú ọ̀nà ànà o náà ni alikebor ìjọra ẹni lójú èyàn rò dòdó lẹ̀ yọ́wà o personality ara rẹ̀ yóò lóhun ògbà ní ọjọ́ra ẹ̀ lójú nìyẹn ẹ̀sìn mọ́gbà pé pé ìwà ìjọra ẹni lójú yìí o ni ìwà tí èsù fi ṣe ọlọ́ọ̀bà àlekẹ́ọlá tó fi di ẹni ìṣẹ́bílé látìgbà náà títí di ìsìn ọlọ́run ta alólobó ń pa rẹ̀ láwọn àyíkánu Qur'an nínú ẹni Suratul ayà 34 ọlọ́ọ̀bà alékẹ́ ọlá sọ wípé wa idh qulna lil malaikati isjudu li Adam fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirin ìrẹ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam rán wọn létí ẹtẹ̀bá fún Adam gbogbo wọn wá tẹ̀bá àyàfi ìbìlísù nìkan ọgbẹ̀rùgbẹ̀rí Aba, ọgbẹ̀rùgbẹ̀rí wọ́stẹ̀k bára ɛda kéńkéré ni ọwá wúra à ń ɔjɔ ń tóbi ọjọ́ rẹ̀ nìyɛn, ìstẹ́kbára nìyẹn láti wí kábùrà kí nǹkan tóbi ìstẹ́kbára yẹn pé o tóbi ọwá ń wúra rẹ̀ nígbà tó tóbi ọlọ́ọ̀bá nìkan ní kẹbíir ọlọ́run ni ọba tó tóbi tó gbọngbọ́n ìwọ wá jọra ẹ lójú wọ̀káànà mílẹ̀ káàfìrí ọlọ́run bá àlékẹ́ ọlá ní ọwà nù kèfèrí so bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ yóò tó bá ti ń gbora rẹ̀ pé ah, èèyàn pàtàkì kan lóhun ọ̀jọ̀gbọ́n kan lóhun kìnní kan lóhun yóò mọ̀ ṣubú síbi ìṣe àwọn dọ̀lì àwọn tó ṣe pé wọ́n jẹ́ ẹni àánú yóò mọ̀ rí òdodo ńlẹ̀ tí ó sì mọ̀ gbójúkò ńbẹ̀ nítorí agídí tó ń ṣe àtijọ́rẹ ẹni lójú iná ni ó tó bífẹ́ ẹnú tí a ti sọ̀rọ̀ ń pa rẹ̀ ọlọ́wọ́ bá lè kíọlá ó tún sọ̀rọ̀ bákanáà fún wa nínú suratul Baqara tó fi bú àwọn Yẹ̀húdí nípa ìjọrẹ ẹni lójú wọn táwọn náà máa ń jọra wọn lójú táwọn náà fi wá kó sí ìjọ ẹni àánú tẹ́bà sì sọ síwájú wípé ghairil maghdubi alayhim waladdallin ọlọ́ọ̀bá alékẹ́lá sọ pé ká má bẹ̀lọ́n ká ní àárín àwọn èèyàn tó ṣe wípé ọlọ́run ti bínú sí a ní àwọn náà ni yahudi lẹ́ni àkọ́kọ́ tọ́kọ́ kó bẹ̀ bẹ́ẹ̀ náà ni náà kó bẹ̀ tọ́rẹ lẹ́sẹ̀ ni wọ́n ọlọ́run bínú sí ẹ wọ́n dọ̀ọ̀lì àwọn ẹni àánú àwọn lákọ́kọ́ ọ̀nà tí wọ́n tọ̀ ma takura ma gbẹ̀ bẹ́ẹ̀ náà ni yahudi náà nígbà tó ti ṣùgbọ́n ìkankan hàn lára kan jù kan lọ ní so àwọn yahudi ọlọ́run bú wọn lórí ìjọra wọn lójú báwọn náà ti wà nínú ẹni ànù nìyẹn ọlọ́run sọ fún wọn suratul Baqara aya 87 àti 88 ọlọ́run bá lè pé أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا على وقف وكفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون الله اني يهودي sọwádá dádájọ́ àwọ ọlọ́run ọba àlékiọlá àti fún Músá ní tírà lẹ́yìn Músá àwọn ànábì ọlọ́run kan a tó fi tẹ̀lé tí ọmọ lẹ́yọkan tí ọmọ méjì tí ọmọ mẹ́ta ọlọ́run tó wá mọ́ Ìsá ọmọ Mọ́ríyámọ̀ wá ọlọ́run ní àwọ ọlọ́run a tó fún ní àwọn àríjàre àwọn ẹ̀rí àwọn àmì àwọ ọlọ́run a sì kún lọ́wọ́ pẹ̀lú Jibrilu alayhi salatu sọwádá kọjá pé ìgbà yóò tí ò jíṣẹ́ ọlọ́run kan bá ti wá bá yín pẹ̀lú tí kò bá ìfẹ́ ẹnu yín mu ẹ jọra yín lójú àwọn yahudi wọn ò gbà tí ànábì isa alayhi salatu wasalam wọn ò gbà pé jíṣẹ́ ọlọ́run kódà wọn ò gbà pé ọ̀nà ara lọ́lọ́run fi dá wọ́n ní ìyá rẹ̀ tí ọba so tí túmọ̀ sí wípé wọ́n jọra wọn lójú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá òdodo wá bá wọn wọ́n takò ọlọ́ni fáfàrí kọ́ǹkà dábí tó ń wọ́fàrí kọ́ǹtẹ́kùtùlù apákanú àwọn ànábí ọlọ́run ẹ́pù wọn ló ń rọ́ apákanú ẹ̀tún pa wọ́n bí ànábí Zakariya alayhi salatu wasalam àwọn Yahudi wá sọ wípé kùlóbùnà gulf ọkàn àwọn ó ti dápa dìní bal la'anahumullahu bi kufrihim ọlọ́run ló ń ti sẹ́bílé wọn nítorí wípé wọ́n ṣe kèfèrí sọ́lọ́run fákọlé lamma yu'minun à ó kéré núgbà tí wọ́n ní ìgbàgbọ́ òdodo sọ́lọ́run kókó ta fẹ́ fàyọ́ ń bí o náà ni pé anù iná ní kéèyàn máa dààmú dàbò kọ́mọ̀ mọ̀ ojú ọ̀nà so ìmá jẹ́ kéèyàn ó jìnà sí ntọ́lọ̀wọ̀ bá lè kẹ́ọ́lá torí ẹ̀dá àyàn sílé ayé tí ṣe ojú ọ̀nà mọ̀ siratul mustaqim ìtàsí fi sògùn sí oná ìníkálọ̀ wáìmọ̀ kásì ronú sí ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ òdodo kásì wà dáadáa pẹ̀lú ẹ̀mí wa nípa pé kámọ̀jọra ẹni lójú kámọ̀tẹ̀lé ìfẹ́nú kámọ̀kù agidi pẹ̀lú ilé la parí agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkànlá agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹjìlá lórí gbólóhùn wálà dọ̀ọ̀lìn pé ká mọ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́run ká mọ̀ sí ní ojú ọ̀nà àwọn ẹni ànà oná ní tààkù ní ṣàwáhìdù kùránìyà aláàdínàn nasọ́rà dọ̀lùn àwọn àyà kùrán tó jẹ́ ẹ̀rí lórí pé àwọn nasọ́rà wọ́n ti sí ẹsẹ̀ gbé wọn ò sí lójú ọ̀nà ọlọ́run ọba òdodo àwọn ẹ̀rí yìí ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn ìtọ́jẹ́ kókó ń bẹ insha Allah a mẹ́nubà wọn káwọn náà fi mọ̀ pé à ìsìnà lélẹ́yìí wọn ò sí lójú ọ̀nà inú tààtù fún mọ̀kú wọn ò sí lójú ọ̀nà gan ọlọ́run ti sàlàyé ẹ̀fún anú àyà míì ká tó mọ mú ẹ̀rí kọ̀ọ̀kan wá tọ́yẹ́ pé expression àyà yẹn fi hàn yí pé àwọn gan ni dọ̀lú ó wà nú suratul maida àyà 77 títí dé 82 ọlọ́run ní qul ya ahlal kitab la taghlu fi dinikum ghayra al-haqqi ولا tẹ́tẹ̀bí'ú ولا tẹ́tẹ̀bí'ú àhàwá قوم قد ضلوا من قبل kọ́bìl كثيرا وضلوا عن wà dọ̀lú àǹsáwà ìsẹ̀bìl ọlọ́ni ẹ̀yìn ta fún tíra sáájú òjíṣẹ́ ọlọ́ Muhammad sallallahu alaihi wasallam iná ni ẹ̀yin Yahudi àti ẹ̀yin Nasara la fi dinikum ẹ má ṣàṣejù nípa ẹ̀sìn yín àṣejùpọ̀ àyèmí wọ́n sọ pé àwọn lọmọ ọlọ́run àwọn lólùfẹ́ ọlọ́run àṣejù nìyẹn ẹmbásí tọ́lọ́run iná lólùfẹ́ rẹ ọlọ́run sì lóhun òbí ma èwo làbọ̀ á sọ pé ẹ̀yìn sí tọ́lọ́run wá túnmọ̀ sí pé ẹ̀yìn wá jọmọ ọlọ́run ara àṣejù nìyẹn àṣejù wọn pọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn ọlọ́níyá ahlalikitaabi wọ́n fẹ̀rí yahudi àtẹ́yìn nasọ́ra látẹ́gúlú fi ìdí níkùn ẹmọ́ kọjá àlà nípa ẹ̀sìn yìí gẹ́rọ láhàkì tí èsì òdodo kẹmọ́ wá sọ wà látẹ̀tẹ̀bìrú àhùwà àkàwòmín ẹmọ́ sí máa tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn èèyàn kan kọ́dídọ́lúmí kọ́bílù táwọn yẹn ti sọnù tẹ́lẹ̀ àwọn kan ti sọnù ṣáájú ẹ̀yin nàṣọ́rá àtẹ̀yin yahudi ẹ̀yin ẹ̀mọ́ tún wá jẹ́ pé ẹ̀ẹ́tùn wá máa lọ bọ́ sí ojú ọ̀nà ìsìnà ayà fi rinlẹ̀ pé àti yahudi àti nasara dọ̀lúnà náà ni wọ́n wala tattabi'u ahwa qawmin ẹ má tẹ̀lé ìfẹ́ ẹnú àwọn èèyàn kan tí a máa ń sọ síwájú kọ́dídọ̀lù min qablu tí a ti sọnù sáájú ẹ̀yìn wà dọ̀lù kathira wọ́n sọnù wọ́n tún sọ́yànù àbẹ́rì wọ́dọ̀lù àǹsáwà ìsẹ̀bí tí a ti sọnù kó lójú ọ̀nà déédéé ojú ọ̀nà òdodo nínú àdúwà tí annabi wa sallallahu alaihi wasallam tí wọ́n ṣe lójoojúmọ́ allahumma inni a'udhu bika min an adilla aw udil ìrẹ́ ọlọ́run sọ́mi o má jẹ́ ń sọnù má sì jẹ́ ń sọ ìyànà torí ẹ̀ la fi sọ ní àná pé ẹ ń bá ń sọ̀rọ̀ ń pa ẹ̀sìn ọ ń sọ ayà kùrán àbí ń sọ ara àdísì ni àbí ń bèèrè fatiwa lọ́wọ́ ẹ̀ ní dáun ni mọ̀wákìrúwánilà ọ ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ nìyẹn ọ̀n sọ ipin tọ́lọ̀ ń sọ ìlélẹ̀ kóbokòbọ̀ wà fìtì ayé yẹn àìnímọ̀ tó tó kò fìtì ayé yẹn àìmọ́ sí àyẹ̀wò tíra rẹ kò fìtì ayé yẹn àìkèwò tó tó kò fìtì ayé yẹn èyí tó mọ̀ gbígbági yọ́ pọ̀ ju èyí tó mọ̀ fi sọ déédéé lọ ìntọ́ dàníyàn ìnípa ọ̀fẹ́ gbaládá òdíkejì ní ó tún wá máa já sí ó tún wá máa kó ẹ̀ṣẹ̀ pọ̀ mọ́ yóò di àdàlù bó ṣe ń fẹ́ ẹgbẹ́ kan gbalada lọ́mọ fi àwọn ẹgbẹ́ kan tí ma rẹ òdé lọ́mọ fi gbẹ̀sẹ̀ so láfíníká lọ katira I'lamul Muwaqqi'in an Rabbil Alamin tí àfáàwà Ibn Qayyim al-Jawziyya tó ṣe rahimahullah ó fi sọ̀rọ̀ ń pa fátíwá dáadáa gbé bá ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn májàmúlọ́ ni ó pílẹ̀ bó ṣe gbọ́dọ̀ mọ́ sọ́ra sí àwọn àfáà wa tí ń jẹ olùkọ́sẹ̀ wa ní Saudi Arabia Ọlọ́run kó ṣàlékún dáadáa fún wọn ìgbà míì lẹ́yìn ìgbà èèyàn máa ń bèèrè oríṣiríṣi ẹlòmí ọ̀sọ̀ tí ẹ̀ ẹlòmí so wọ́n wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wọ́n máa ń mọ̀ọ́mọ̀ fátíwá lọ́nà tó yẹ pé yọ́ mi láti bí oṣù kan lónìí kò fún mi lóúnjẹ kankan ìwọ̀n abẹ́yìn tí bá tún gbé wálé átùnjọ jẹ́ ń bẹ̀ ní ṣe èyí tí ń ṣe ìsọ́bẹ̀sìn mú nkẹ́kẹ́ so ó ti sọ́ ń sọ kí wọ́n fún àṣàánú rẹ̀ ọwọ́ àlewà rí bẹ́ẹ̀ tóòtọ́ ó sì lè jẹ́ pé apákanú tó wùn rí bẹ́ẹ̀ ìmí ọsọ́ ń sọ kí wọ́n lè fi sọ́dọ̀ rẹ̀ nítorí kí wọ́n mọ́ àgbẹ̀sẹ̀ wájú ọlọ́run wọ́n wà bẹ̀rẹ̀ ìdáhùn wípé nkánàlẹ̀ amúrùkàmọ́ kùlt tọ́rọ̀ bá rí bó ṣe wí yìí ìdájọ́ rẹ̀ rí wọ́n fẹ́ fi mórí bọ́ bí kí ní o kóòmbi káwọn náà lẹ́jọ́ wájú ọlọ́run pé iṣẹ́ iná gbọdọ̀ ronú sí kíní dáadáa ni sọ yẹn sì rí kò ní béèrè fátiwá tí ó ní fẹ́fọ́ rẹ̀ àfihàn díẹ̀ ni ó ẹ̀sàrà ibi ń bá kù sí ọ̀rọ̀ rọ wípé kò lè jẹ́ pé àfọ́ ò sí fẹ́fọ́ fún látara tó ni so ká ní ìbẹ̀rù ọlọ́run lórí ń ta bá ń sọ lórí àlámọ̀rí kọmọ̀ jẹ́ kí ó di kejì ní ó tún wá máa jásí fún wa kọlọ̀n kọ́ sàmójúkò fún wa o kọlọ̀n ọ̀tọ́ wa sí ojú ọ̀nà ọlá àtìtọ̀ láàánú rẹ̀ ọlọ́run bá ọ̀rọ̀ lọ inú suratul maida tawi yìí ọlọ́run bá sọ pé lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani dawuda wa isa ibn maryam dhalika mimma asaw wa kanu ya'tadun ọlọ́run ní ìkẹ́hun ohun ti gbé jìnà sí àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́run tí èyàn máa fi ṣe kèfèrí sọ́lọ́run pọ̀ kì í sígbà tí èyàn bá tó forí kanlẹ̀ fóòsà nìkan ìforí kanlẹ̀ fóòsà inú ẹ̀ náà ló náà wà kò tún wá jẹ́ wípé ẹnìkan bẹ tọ́ pé tọ́ pa ọ́ láṣẹ iná lọ́ọ́ máa ṣe kò bá àtakótọ́ lọ́hùn èsìjú ẹ̀yìn lórí ẹ̀ òun sin òun náà nù ayàkùnrán lọ tọ́ka sí اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم ọlọ́ni àwọn nàṣọ́rá yẹn wọ́n ti sọ àwọn àfáànú wọn àtàwọn olùjọ́sìn inú wọn wọ́n sọ wọ́n dọ́lọ́run lẹ́yìn olúwa ìkánú àwọn sàábé tọ́gbà abúláìbùnù eh, eh, eh, Islam so ọjẹ́ nasara tẹ́lẹ̀ nasara ní tẹ́lẹ̀ ọgbà islam ọwá sọ pé ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu abdullahi ibn saba so ó ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àwọn ìsìn wọn àwọn ìsìn olórí àwọn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wá fún lésì wípé ṣé wọn èèmọ́ pàṣẹ láṣẹ tí ó takùtọ̀ lọ́run tẹ́sì lọ sí oníyẹn mọ́ ń ṣẹlẹ̀ wọ́n tí èsì tó jẹ́ pé Eh, bí tẹ́ ń sin wọn náà nìyẹn so tí túmọ̀ sí pé ìyún náà ìyẹn fi ń kú òrùjú ọ̀nà tọ́lọ́ ni eh, kọ́lọ̀n fi sọ rẹ̀ sọ ọlọ́ni lu'ina alladhina kafaru min bani sí ìkẹ́ sí lẹ́yìn wa Isa ibn Maryam bẹ́ẹ̀ náà ní Isa ọmọ Maryam o náà sí pìlẹ̀ wọn lórí ìyẹn àwọn tí a ṣe kèfè nínú wọn ni òkèsè gbogbo wọn o tọ́lá àbọ̀dọ̀ sàbòsí o ọ bẹ́ẹ̀nu wọn náà tó bẹ̀rù Ọlọ́run o ṣùgbọ́n ẹ̀sìn Islam ti káńsù gbogbo ẹ̀sìn wọn ìdí ọba ti Islam ẹ̀ kò lè rí àjẹ́nà Islam ti dé bima asaw ọlọ́ni tọ́fà eléyìí náà ni pé wọ́n wàkáànù yàtàdú wọn mọ́ kọjá lá ẹnu àlá Ọlọ́run kánú láyàtàná haúnà àmúnkárí ń fa'alúhù làbí ìsàmà kánú yẹ fa'alú wọ́n èkọ́ fúnra wọn ń pa tí ọ̀bá tọ́lọ́mù tí wọ́n bá ń ṣe láàrin ara wọn ẹ̀wọ́n kàn máa wó tọ̀ kọ́mọ dẹ́sẹ̀ ń lọ ni Ọlọ́run ní wọ́n jẹ́ ẹni ìṣẹ́bílé nítorí ìyẹn ẹ̀bẹ́ẹ̀ náà ni àlúmọ̀ ń ṣe Ọlọ́run tó jẹ́ pé àwọn èèyàn ń ṣàìdá àwọn náà wá ń wò wọn àwa náà ti wà ní ìbàjẹ́ nìyẹn láfi ń sọ̀rọ̀ láfi ń tẹnumọ́ pé látẹ̀jítẹ́mìrì ala dalala wà hadisi bá dìsí yẹn ti ẹ̀lẹ́ pé àwọn mi ò ní kójọ lórí ẹ̀kọ́rọ̀ nke kí àwọn àlúmọ̀ ń ọla ọlọ́run gbogbo wá jẹ́ pé nìkẹ́kan náà wọ́n wà máa ṣe yóò sì jẹ́ kí ni yóò a rí bí èèyàn kọ̀ọ̀kan tí ó sọ jínú wọn tí ó máa pè wọ́n pé nǹkan báyìí ọ̀dà nǹkan báyìí wọn gbọ́ yóò máa pè wọ́n ọlọ́run sì payá làákàyè rẹ̀ tí ó fi máa pè wọ́n tí ẹ ń pàkíyèsí sí o ká mọ̀ wẹ̀

wà fil adhabi hum khalidun ọlọ́ọ̀bá alékẹ́ọlá ó ní ọmọ rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n máa mú àwọn káàfìrí lọ́rẹ̀ẹ́ wọ́n máa mọ́ àwọn káàfìrí lọ́rẹ̀ẹ́ wọ́n sóògùn dúdú wọ́n ṣe sí chọ́ọ̀chì wọ́n ṣe sí àti mùsùlùmí àtẹ́ntí èsẹ́ mùsùlùmí ọlọ́ni tààrọ kẹfí rọ́mìnihun yàtàwàláwùn alẹ́bí iná káfàrú orí ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ mú àwọn kèfèrí lọ́rẹ̀ làbí sàmà kọ́dàm àti làhùn àrùn fúsùhùn ní tí a ti síwájú ń pàṣẹ wọn tí wọ́n ń ṣe ọmọ burú pọ̀ a ń sẹ kítàláwù àlẹ́yìn tó fi dípé ọlọ́ọ̀bá àlékẹ́ ti bínú sí wọn wà fílẹ̀ àdábì hùm khalidun ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní wọ́n ma bẹ̀lọ gbére nínú ìyà ọlọ́ọ̀ni ọlọ́run sọ àkó ń bẹ̀wọ̀ walau kanu yu'minuna billahi wan nabiyyi wa ma unzila ilayhi ma takhaduhum awliya'a walakinna kathiran minhum fasiqun ọlọ́ọ̀ni walau kanu yu'minuna billahi tí wọ́n bá lọ jẹ́ tó nígbàgbọ́ sọ́lọ́ ni wan nabiyyi tí wọ́n sì nígbàgbọ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam wa ma unzila ilayhim àti ń tàà sọ̀kalẹ̀ sínú tíra àwọn gangan náà mọ́tàkàdúhùn ọlìyà wọ́n ìbá tí mú àwọn káàfìrí lọ́rẹ̀ walakinna kathiran minhum fásikú ṣùgbọ́n pọ̀lọpọ̀ nínú wọn pòkí ni wọ́n pòkí ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n ọlọ́run tó wọ́n ń bọ̀ ọ̀rọ̀ wípé latajidanna ashaddan-nasi adawatan lilladhina amanu al-yahuda wal wala tajidanna aqrabahum mawaddatan lilladhina amanu alladhina qalu inna nasara dhalika bi anna minhum qissisina wa ruhbanan wa annahum la yastakbirun ẹ ọlọ́wọ́ bá alékiọlá ó ní ó rí pé àwọn tí wọ́n burú jù lọ́ta fáwọn múmi ní òdodo àwa mùsùlùmí iná yahudi ogun tí ẹ ń jà ní àgbáyé náà ní ìsìn ó ti fi hàn yí pé wọn ò ní nǹkan rí lẹ́mìí sí mùsùlùmí òdodo wọ́n sì ń bá mùsùlùmí òdodo wọ́n sì ń bá wa lò nílò wípé ẹranko ni wá pàrùpàrù ni wá pàǹtí ni wá ni wá lọ́wọ́ pé ìyẹn kàn lè pamọ́ ẹni àwọ̀ kódà àwọn arú ọ̀rọ̀ bá ń jáde lẹ́nu so ṣé irú bá ń ọwọ́ á tún bá àwọn mùsùlùmí jà ó sì ń pa wọ́n papọ̀ ó sì rí pé ọwọ́ òun dùn àwọn mùsùlùmí amẹ́ríkà tún wá ń kún lẹ́yìn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ṣe pé wọ́n ronú àròjinlẹ̀ torí pé àwọn gan wọ́n ń bọ̀ wá di ẹran tí yẹ̀wúdí bọ̀ wá jẹ tọ́lọ́n bá fún yẹ̀wúdí lágbára kò ní rẹ̀spẹ́tì fún ẹ̀dá kankan lẹ́yìn yẹ̀wúdí ẹ̀ bọ́lọ̀ wọn bá lè ọlá ṣe dá wọn nìyẹn kọ́lọ̀ ń kọ́lọ̀ àlọ́ wọn Eh, ọlọ́ọ̀bá alékẹ́ ọlá ní látẹ́jìdánà àṣádànà sí àdáwọ̀tán lílẹ̀dí na ámùnú lè yahud ẹ̀rí pé àwọn tí wọ́n burú jù ní ìbánisọ̀tá iná fún àwọn mùmínì òdodo náà làwọn tí wọ́n pẹ̀rẹ̀ àwọn yahudi yẹn wọ́lẹ̀dí na aṣírakú àtàwọn tí wọ́n ṣẹbọ́ sọ́lọ́n àti yahudi wala tajidannahum wala tajidanna aqrabahum mawaddatan lilladhina amanu alladhina qalu inna nasara ẹ wá rí pé ẹn tó tún súnmọ́ jù aburú tó bá ti pé méjì àbí jù bẹ́ẹ̀ lọ ìkan máa ń sẹ́pẹ́rẹ́ jù kan lọ aburú tó bá ti pé méjì àbí jù lọ ìkan sẹ́pẹ́rẹ́ jù kan lọ ńgbàtí omi tíná bá ń léèyàn bọ̀ téèyàn tó kan odò ńlá tí ọ̀wà sọ́nà ti fẹ́ gbà lọ inú kọ́kàn lu odò kódò gbé lọ inú kó ṣe sùúrù kí náà máa jó Eh, ní etí odò tẹ́gbẹ́ ìkanú aburú méjèèjì ṣùgbọ́n kan sì sẹpẹ́rẹ́ jù kan lọ eh, kò tí ó sọ fún gbà náà bá dé tí ìkan gbomi omi <laughs> tó sẹpẹ́rẹ́ jù eh, ọlọ́ọ̀bá alékẹ́

tí wọ́n máa pè wọ́n lọ síbi kí wọ́n máa wà dáadáa sí mùmínì òdodo waruhbanan àwọn tí wọ́n jẹ́ páàdì tí wọ́n jẹ́ olùsílọ́hun ẹ̀mú ìmọ̀ wọn tó nǹkan ṣùgbọ́n yọ́ pẹ̀lú ilé ìjọsìn àwọn yẹn ni ruhban ọlọ́run ní irú wọn náà ń bẹ́nu wọn wa annahum la yastakbirun ó sì ní jọra wọn lójú torí ẹ̀ ló fi rí àwọn ọ̀rọ̀ jìnlẹ̀ mí ọmọ jáde lẹ́nu pope tí ó máa jáde sí àgbáyé ni àbí sáwọn mùsùlùmí ni àbí kọjẹ́ kó tó máa gbára táǹtorí àwọn mùsùlùmí tí wọ́n bá ń rẹ́jẹ láwọn àsìkò kan ọlọ́run bá lè kọ́ láti sọ̀rọ̀ wọn síwájú ipe ẹ̀rí wọn àwọn kan nù wọn ẹ̀rí pé la Qur'an táàfìmọ̀ yí pé àà ọ̀nà àwọn nàṣọ́rá jìnà o àbíkọ́lọ́wọ́ bá àlékọ́ lákọ́ sẹ́rí wọn padà síbi òdodo lókú o Eh, kò sí nǹkan tó kù fún ọjọ́ pé wọ́n gba dáwà nábi sallallahu alaihi wasallam kí wọ́n gbà á lọ eh, àkọ́kọ́ ń bẹ̀ o náà ni al-qawlu bi anna Isa alayhi salam ilah eh, kí wọ́n máa sọ lọ́rọ̀ kí wọ́n sì máa nílẹ̀mí ike ànábì Isa alayhi salatu wasalam pé ọlọ́run ni ìsìnà burúkú nìyẹn bóò ní irú yẹn yóò ṣe wá jẹ́ ọlọ́run ẹ̀yìn tí ò sí àsìkò kan tí ò ní tí ń ṣe nípa alámọ̀rí ẹ̀dá rẹ̀ bọ́lọ̀ọ̀bá alikẹ́ lásìkò ìyìn ara rẹ̀ ní kọ̀rá nìyẹn bó ní isa ó ṣe wá ní qualification yẹn ẹni tó ṣe pé onígbà kan tí ń lóyún rẹ̀ onígbà kan tí ń bí tọ́jọ́ méèké onígbà kan tí fi ń múyàn lọ́yàn ìyá rẹ̀ onígbà kan tí fi ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kéékèèké onígbà kan tó fi wá dàgbà tó bàlágà onígbà kan kọ́lọ̀ ó tó wá ránṣẹ́ kó tó sọ́dà níbi ọlọ́run ó tó nígbà kan tó tún kúrò láì lórí iye pẹ̀ yìí bóò ni ó ṣe wá jẹ́ pé irú ẹ̀ ní ó wà qualify láti jẹ́ ọlọ́run gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn kò possible kò ṣeé ṣe ìláhù tí wọ́n sì tún ń pé sífàtòlòlò híyà ìpẹ́ ẹ̀ntọ́ yẹ ká máa sìn ní jẹ́ ìlà so la ilaha illallah kò sẹ́nìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn àfọlọ́n ẹ̀ ìláhù tí ń pè ìjẹ́ ọlọ́run rẹ̀ wọ́n fẹ́ kọjẹ́ pòun láàmà sí òun láàmà wárí ẹ̀ òun tá a bá ti fẹ́ sàgbà ní oníkọ́ gbájúwa wa ẹ̀ gbogbo yẹn náà ẹ̀ kọ̀ bá tọ́lọ́mù ìsinà ní ọlọ́run wá sojú abẹ́ nípa rẹ̀ nínú suratul maida aya 17 ọlọ́run sọ pé laqad kafara alladhina qalu inna allaha wal masihu ibn قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير ọlọ́ni òun búra láàmù yẹn wá kẹ́ àfi jawabi alqasam ni tẹ́ bá ti rí pẹ̀lú kọ́dí ọlọ́ni òun búra laqad kafara alladhina qalu àwọn tí a ń sọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ tí di kèfèrí kí ni wọ́n sọ wọ́n sọ pé inna Allaha huwal masih ibn Maryam wọ́n ni ọlọ́run tèmi àti ìjọ mọ́ iná lọ parádà tó Maryam sẹ́rẹ́gẹ́ <laughs> nǹkan ńlá ni ẹ kí ọlọ́run náà lọ wá láwùrẹ́ yàn ọkàn wàlé ayé ọ̀rọ̀ ọlọ́run tó ṣe kó wà sí àkúrísí yóò sàmáwá ti wọ̀lá agáre lásán gbogbo ilẹ̀ àti sánmà àti gbogbo ẹ̀ abẹ́ rẹ̀ ní ẹwà ẹ lọ́wọ́ paradà lọ́wọ́ á di kó sínú ọmọ ẹ Mariam lọ́wọ́ á di ọmọ ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò sí máa gbọ́ lẹ́nu ọmọ èké ìbìrì tàṣí àgbàlagbà tó ní làákàyè ọlọ́run bá lékè ọlá ìgbé ní ó wòye sí dáadáa wọ́n á sọ pé kódà ọlọ́run gan ó tún yẹ̀yẹ́ ọ̀rọ̀ ń débi pé wọ́n ní ní alimasihu ibn Maryam ẹ̀ ní masihu tó jẹ́ ọmọ Maryam àhá táwọn á dá Maryam ọ̀hún gan tí ó tún wá di ọmọ fún Maryam sẹ́rí pé tàná kùdù nìyẹn bóòlù ẹ̀sì sọ pé ọlọ́run ó ti di Isa ọmọ Maryam àhá táwọn á dá Maryam ìgbà tí fi wà ní oyún ta ní mú ayé lọ́wọ́ ta ní mú gbogbo àlámọ̀rí lọ́wọ́ àbúrò sọkúsọ burúkú ò lélẹ̀ ìsìnà burúkú ni o kọlọ̀nkọlọ̀ àwọn bẹ́ o ọjà àánú òkó bẹ́ o ọlọ́ni kó sọ fún wọn ọ̀rọ̀ orí nìyẹn kájọ jókòó kájọ sọ fàmá yamliku minallahi shay'an in arada an yuhlikal masiha ibn maryam ta ló ní kápá kíní kan tọ́lọ ń bá gbèrò láti kó ìparun bá Ìsá ọmọ Maryam mọ̀sí ọmọ Maryam yẹn tọ́lọ ọba àlekẹ́ lọ́wọ́ fẹ́ kó parun bá ta ń lágbára tí ó gbálẹ̀ ó túnmọ̀ pé nǹkan méjì là ń nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ là nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ là ń sọ ti dákọ̀ Ọlọ́run ta dákọ̀ Ìsá ọmọ Maryam nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ là ń sọ kìí sí nǹkan yọkan kọ̀pọ̀ sí ìgbóhùn tó wá dìpọ̀ kí wọ́n tó wá dẹyọkan wà ó mọ̀ hu tọ́lọ́n bá fẹ́ kó parun bá ìyá ẹ̀ ta ní ọgbà alẹ́ <laughs> àbúrò ọ̀rọ̀ ránran wọlé léyìí wọ́n máa ń fi la ardi jami'a tọ́lọ́n bá fẹ́ kó parun bá gbogbo ẹni tó ń bẹ lórí ilẹ̀ ta ló lè gbà wọ́n lẹ̀ kò sí ẹni kankan walillahi mulku samawati wal ard ọlọ́lú ni ọlá sánmà àti ilẹ̀ wà máa bẹ̀yìn náà húnmà àti dínbẹ̀ láàrin méjèèjì yakhluqu ma yasha'u ní tọ́bá wà ń rú ọlọ́run ní máa dá ọlọ́run fi ń tọ́ka yí pé ọ̀nà àràtà àgbàdá kò yẹ kó sọ yínú kò yẹ kó sì yín lọ́nà torí ẹ̀ lọ́lọ́run fi ṣe àkàwé anábi isa alayhi salatu wasalam nínú Qur'an ọlọ́run ní inna mathala isa inda Allah kamathali adam khalaqahu min àkàwé isa ọmọ Maryam àkàwé náà ni kàmátàlì ádámà ó dà gẹ́gẹ́ bí ádámà tó bá sọ wípé búrẹ́dì yìí le bí òkúta kò mí pé gbogbo nǹkan kò sí tí wọ́n fi yàtọ̀ ibi tí wọ́n ti yàtọ̀ náà wà kí búrẹ́dì yìí mọ̀ sí á le bí òkúta báyìí kò túnmọ̀ yìí pé ọwá dàbí òkúta yányán tányányán yóò níbi tí wọ́n ti yàtọ̀ náà tó bá ń fọwọ́ ti òkúta tó fẹ́ mọ so ó mì pé àfiwé òun ò lè jọra wọn tó yẹn kọ̀ pọ̀síwù ọlọ́run ọba àlekí ọlá ní ṣe sí rẹ̀ kò tún wá dá nǹkan méjì kí wọ́n jọra wọn tán àwọn sáyẹ̀nsì ní proof ẹ̀ two things can never be identical but they can be similar nǹkan lè jọra wọn ṣùgbọ́n àjọ tán kò sí ọlọ́run wá ní inna masala isa indala ika masala adam ẹ̀ àkàwé isa lọ́dọ̀ ọlọ́run bí adam náà ni khalakawu min turabin

<laughs> ọlọ́run á ní kẹ́ wòye sí tó ń bá fẹ́ ṣe yakhluqu ma yasha'u ìtọ́bá àmú ìrù ọlọ́run tó mọ́ fẹ́ ṣe nǹkan báyìí náà ni ó sì dá lẹ́dà ọ̀nà ara tọ́lọ́run gbà dáhùn kò wá túmọ̀ sí kẹ́ wá torí ẹ̀ kẹ́ wá lọ kí kọjá oríkì tó yẹ wà fún ọyẹ kẹ́ẹ̀kì kẹ́ pé ànábì ọlọ́run ní tọ́lọ́run dá ní ọ̀nà àrà kẹ́ wá fi oríkì tọ́lọ́run kẹ́ wá gbé fún <laughs> na nìyẹn wallahu ala kulli shay'in qadir dádájọ́ ọlọ́wọ́ bá lékẹ́ ọlá ọlágbà lórí gbogbo nǹkan ìdátọ́dá ìsà wa ta'ala Isa ibn Maryam ọlọ́ọ̀ ni àbúrò lọ́lẹ́tọ̀ sí ni bẹ́ẹ̀ náà ni ọlọ́run tó ń pàkìgbèjú ọlọ́run tó ṣe àkàwé fún wa ó sì pàkíyèsí lọ síbẹ̀ náà ipé ìsìnà náà nínú suratul maida kan náà aya 72 ìntọ́lẹ̀yìn aya 17 ilé aya 72 ọlọ́ni laqad kafara alladhina qalu inna allaha wal masihu ibn maryam wa qala al masihu ya innahu man yushrik billah faqad harramallahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ọlọ́lọ́m búra laqad kafara alladhina qalu àwọn èèyàn tí ń sọ̀rọ̀ yìí wọ́n mọ̀ ti di kèfèrí sí ọlọ́ọba àlékẹ́ọlá wọ́n jẹ́ tí ń takò ń tọ́lọ́ọba àlékẹ́ọlá ń fẹ́ innallaha huwal masihu ibn maryam àwọn tí a ń sọ wípé dájúdájú ọlọ́run tèmi àti ìjọ mọ̀ iná ẹni Masihu ibn Maryam yẹn so ọ yàtọ̀ sí kó o tú sí pé ọlọ́run ni Masihu ibn Maryam kìí ṣe ìláhù lọ́lọ́run lò Allahu lò tó ti ní alifu Allah so iná ló sì lọ pẹ̀lú àkídà àwọn tí a ní lẹ́mì pé ọlọ́run lọ parada tọ́wá di Isa ọmọ Maryam so ọlọ́run ọba àlekẹ́

òun ló ní mí òun ló ń tọ́jú mi wa rabbakum òun náà ló sì ní ẹ̀yin náà òun náà ní ń tọ́jú yín innahu man yushrik billahi dájájẹ́ yóò tọ́ bá rú nǹkan mí pọ̀mọ́lọ́m faqad ṣe aljanna ọgbà àdẹ́rá ó ti ṣe léèwọ̀ fún lálìkìyàmà wa ma'wahu an ibùdésí rẹ̀ náà ní iná wa ma lil zalimina min ansar kò sí olùrànlọ́wọ́ kan fún àwọn ẹlẹ́bọ àwọn alábòsí èèyàn nínú ìròyìn tí a máa fi ìròyìn káàkiri iná lẹ́kọ́ jẹ́ zọ́ọ̀límọ̀ ọjọ́ alábòsí torí pé ẹ̀tọ́ ọ̀tọ́lọ́run kò ṣe fún ẹ̀tọ́ ọ̀tọ́lọ́run kò ṣe fún ní Lukman ní tọ́ka sí fún ọmọ rẹ̀ láàá iná ṣerí kala volume adịghị eré ọmọ mi ọgbọ̀rọ̀ orú nǹkan mi pọ̀mọ́lọ́hun irú nǹkan pọ̀mọ́lọ́hun àbòsítọ́ gbọmgbẹ́ni àwọn Yorùbá náà sì máa ń sọ ipẹ́ tí ó bá sin Ọlọ́run tó tí ó máa tí bí ń ṣẹlẹ̀ náà nìyẹn ìdí ọ̀tí ọlọ́ni kan lókù tó máa sìn inú kọ́ máa sìn yà inú kọ́ máa sìn gí inú kọ́ máa sìn omi inú kọ́ máa sìn ná inú kọ́ máa sìn rin oríṣiríṣi àwọn tó yẹ kí tọ́wọ́ dàlì kìí àmọ̀ wọ́n láwọn òtí ẹ̀mọ̀ pé ń sin àwọn gan wọ́n wá sẹ́rì iwájú ọlọ́run kí wọ́n ọlọ́run àwọn òtí ẹ̀mọ̀ pé ń sin àwọn ìfẹ́ ẹnu wọn ní ẹ̀kàn tẹ̀lé àwọn ṣètọ́ ní ẹ̀ṣẹ̀ oríṣiríṣi nǹkan lọ́sọ̀ fún wọn kọ́lọ̀ nǹkan sọ akóǹbì ṣírìkì alákọ̀ọ́kọ́ nìyẹn ìmọ̀ ní lẹ́mìí pé ànábì Isa alayhi salatu wassalam ní ọlọ́run tèmi àti ìjọ mọ̀ kó náà lọ paradà ló bí bẹ́ẹ̀ náà lọ́lẹ́tọ̀ ká máa ṣe jọ́sìn fún òun náà ní ká máa káwárí rẹ̀ ká máa fi sàdúà so gbogbo nǹkan yẹn ìsìnà ni ẹlẹ́ẹ̀kejì nínú kúrán tó tọ́ka sí alìkọ́ọ̀lù bí anna Isa alayhi salatu wassalam wa ummuhu ilahani wallahu ta'ala huwa thalith kí wọ́n máa sọ pé mẹ́ta lọ́kan pé bàbá ń bẹ ọmọ ń bẹ ọlọ́run náà sì ń bẹ àwọn méjì wá jẹ́ mẹ́ta lọ́kan olúwa mẹ́ta ní ń bẹ so pé ànábì Ìsá wá jẹ́ ìkẹta àwọn ọlọ́run ìyá rẹ̀ náà jẹ́ ìkẹta àwọn ọlọ́run gangan náà ó náà tún jẹ́ ìkẹta àwọn ọlọ́run ọlọ́run sọ wípé ìsìnàgbà burúkú lélẹ̀ ẹjá lọ wo Suratul Maida aya 73 títí dé 77 ọlọ́nilá kọ́díkà fara lẹ́dí iná kọlu iná lọ́ha thalithu thalatha wà máa min ilahin illa ilahun wahid wà illam yantahu amma yaquluna layamassanna alladhina kafaru minhum adhabun alim ọlọ́ni wọ́n ti di kèfèrí àwọn wo ni àwọn tí ń sọ pé inna Allaha thalithu thalatha pé ọlọ́run tèmi àti ìjọmọ̀ yẹn o ní kẹta àwọn ọlọ́run à nǹkan bú nìyẹn o wa ma min ilahin illa ilahun wahid ọlọ́run ní kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfi ọlọ́run ẹyọ kan ṣoṣo tí ẹ bá jẹ́ méjì tí ẹ jẹ́ mẹ́ta ẹ máa pín bàdá ti ká ìlà fẹ́nìkan tán ìlà tẹnìkejì náà ó ìlà tẹnìkẹta torí wọ́n lọ fẹ́ sọ ọlọ́run mẹ́ta bí wọ́n bá ti lọ ilé ìjọsìn rẹ ó sin ọlọ́run kìíní ó sin ọlọ́run kejì ó sin ọlọ́run kẹta kó tó jáde mọ̀ ẹ́ kó o ti pè wọ́n mẹ́ta ọlọ́run ní wàmá mini ìláhìn wàmá mini ìláhìn ilá ìláhùn wáhid kò sí ẹjọ́ lẹ́tọ̀ sí ìjọsìn kan àfi ọlọ́run bá alékẹ́ ọlá lónìí kan ṣoṣo wàyí lámúyántàhù àmà yaquluna tí wọ́n bá jáwọ́ níbi tí a ń sọ lẹ́nu yẹn láyámá sánà lẹ́rí iná káfàrù minihum adhabun alim ìyà ẹlẹ́ta ilérò yọ́ fọwọ́ ba àwọn tí a ṣe kèfèrí nínú wọn ìṣe kèfèrí náà ni pé wọ́n ń takùtọ́ lọ́wọ́ bá àlíkẹ́ ọlá afala yatubuna ila Allahi wa yastaghfiruna wallahu ghafurur rahim ẹ wá sọ fún wọn kí wọ́n sẹ́rí túbà lọ́dọ̀ Ọlọ́run kí wọ́n tọrọ àforíjì lórí tí ń sọ wallahu ghafurur rahim aláforíjì lọ́lọ́run tó bá foríjì yẹn tán yóò tó wá ṣàánú èèyàn Ọlọ́run kánú yàkùlá ní tọ̀àmà oúnjẹ́ kẹfà ló bá yínú láhúnmọ́lẹ̀ ayá ti tó mọ́ ń dórí àná yóò fákú ọlọ́ọ̀bá alékẹ́ọlá ọ ń sọ fún wa ipé mọ́lí masí ibn maryam masí ọmọ maryam kò jẹ́ kí níkan ilá rasulun òjíṣẹ́ ni bóòlù ọlọ́run ó sì wá ránṣẹ́ tí ó wà délé ayé tán tí ó wà máa sọ fún àwọn èèyàn yìí pé oníkẹ́ máa sì ń lọ́lọ́run kọ̀lẹ́tọ̀ kójú jìṣẹ́ nìyẹn nígbàtí wọ́n bá fi iṣẹ́ rán tó wá ń lọ jẹ́ sí ara rẹ̀ lọ́hùn ọ̀lẹ́tọ̀ kójú jìṣẹ́ nìyẹn lànàbí sallallahu alaihi wasallam sọ pé ẹn tá a bá ránṣẹ́ abábẹ̀ǹṣẹ́ tá a ní ọlọ́gba sàkà kọba láàkẹ́ ìmú kọ́ wá dé kọ́ wá sọ pé ìntí ẹ́ fún mi fún yín rí ìntí ẹ́ fún wa mi ni ó tí ọjẹ́ ti sàkà ìntí ẹ́ fún mi gangan rí ó à jàǹbá ti ṣẹlẹ̀ nìyẹn nígbà wọn bá ti fún ọ ní nǹkan nígbà tí wọ́n ti fún ọ bíráìbù kalẹ̀ nù gbogbo ẹ̀ ẹ̀dà pọ̀ ni kò yẹ ṣe kó ọtún wá gbà kan lọ́tọ̀ ọ̀pọ̀ líbẹ̀ látòjú òjìṣẹ́ nìyẹn ẹwọ àwọn tí ń sòṣèlú fún wa àwọn tí ó kọ́ lífẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ó kọ́ lífẹ́ láti wá ń bí òṣèlú ẹ̀wọ́n ní kọ́ wá darí ìlú sọ́nà tó gbàdá àpò rẹ̀ nìkan lọ wá ń wò ó sì ń kó sí kó sí kó sí kódà ẹ̀yìn ìta agbẹ́lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tó fẹ́rẹ́fẹ́rẹ́ bí ẹ ẹ tó fi dọ́làsì sanwó oṣù ọmọ rẹ̀ lábújá fún for the next how many years ní òtò bí 3 years tọ́sán dálẹ̀ dọ́làsì ló sì fi san tí é sí dọ́là kékeré ó thousands of dollars ẹ̀yìn gọ́vnà Kogi kọ́ ni former governor of Kogi ìwé ìròyìn ló gbé jáde ó kìí pa àlà ń sọ àmọ̀bí ọdí dájọ́ tó ti ṣe gbogbo ẹ̀ wọ́n wé ìròyìn náà ló gbé jáde ẹwọ nǹkan ṣé irú àwọn bẹ́ẹ̀ ṣe ń qualify láti máa rúlù ìlú ìlú tí yà ń jẹ àwọn èèyàn rẹpẹtẹ wọn ò qualify nìyẹn nígbà tí yàn bá ti lọ ń jẹ́sẹ̀ tí bá ti lọ ń jẹ́sẹ̀ ara rẹ̀ tọ́jẹ́ wípé ọ̀dọ̀ ara rẹ̀ ní roko sí àkàwé lásán nìyẹn jẹ́ ọlọ́run náà ti pàkíyèsí wá ń bì náà pé màlìmọ̀síhù ibnu Maryam illa rasulun masiu ọmọ Mariam kọ jẹ́ kí nìkan ju òjíṣẹ́ lọ tọ́ba wá dé kọ́ máa pẹ́ mọ́ sínú ààkù qualify nìyẹn kọ́dé khalati min qabli ar-rusul àwọn òjíṣẹ́ kan náà tó ti ṣáájú ṣáájú tiẹ̀ kìí sùn làkọ́kọ́ wa ummuhu siddiqa ọlọ́ni ìyá rẹ̀ olódodo èèyàn ni ìlàwọn àní ọ̀pọ̀lọpọ̀ afáàfíwá sọ yí pé gbogbo àwọn èèyàn àti tí ń bẹ ọlọ́run ò ọlọ́run kankan láàrin àwọn obìnrin ẹni rí ní ọ̀yà fi qualify ẹ̀wọ̀n wàá wá iná ìlà omi Musa ríhì wáyù tí ń bẹ́ẹ̀ yẹn kìí fi bí ọlọ́run torí pé tọ́wọ́ pé wáyù tí yẹn fi máa ni tí ó sọ fi tì ipa aránṣẹ́ sí mú Musa ọlọ sọ fáwọn èèyàn báyìí tọ́lọ̀ fi tìnú kìí ṣe pé anárìbì yìí ipé mọ̀ fún Musa ní ọyàn ọwá ti ádànù bí Ọlọ́run ránṣẹ́ sí pé ọmọ fún Musa lọ́yàn ẹ̀sọ́ ti ádànù bí Ọlọ́run ìtumọ̀ wáyù mẹ́yẹn o náà ní kí Ọlọ́run sọ sí lẹ́mì bọ́lọ́n sì máa ṣe sí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà lẹ́mì ọlọ́run kan fi wáyù rẹ̀ láti fi mọ̀ pé ọlọ́run bá lè kí ọlá ń bẹ yọ́ kàn sọ sí lẹ́rìí pé a ò wá sí báyìí yọ́ bá sí lò ìṣòro wà sí sálọ <laughs> ẹ̀wù tí tóbi ọlọ́run ìjọ kan màmá kan ọkàn kọjá níwájú ọ̀dọ̀ wa ni lọ́ba di pé màmá bá fẹ́ fa ẹsẹ̀ rẹ̀ yọ ẹsẹ̀ bá ń bẹ́jẹ̀ kò bá sí yọ à irú kí leléyìí èyí bá sì rìn sí àpèjọ onímọ̀ ẹ̀kẹ́ ẹ̀dúnà ẹ̀dúnà ẹ̀dúnà ẹ má fi agidi yọ mo bá fẹ́ sáré wọnú ilé làákẹ́ẹ̀kan bá sọ fún mi pé à ẹgbọ́n ìmọ̀ màmá ẹmúborun yíwá ó ní gbà nígbà tí màmá ti ẹsẹ̀ rẹ̀ bọ́nú ihò yẹn sẹ́yìn pé báyìí fọ́ọ̀sì ló fi wọ̀ agbára kọ̀ mọ̀tẹ́lẹ̀ so fọ́ọ̀sì tó fi wọ́n yẹn ó ti jẹ́ kí ìtàn yẹn kọ́ compress ibi ẹran tán rẹ̀ ó ti súnkì pẹ̀lú wíwọlé mọ̀ ń gbọ́ fẹ́ jáde ẹran tó ti tóbi sí padà mo fẹ́ gẹ́tì sí so títóbi títóbi sí tọ́fẹ́ farabalẹ̀ yọ ní ọba fàwálà tí ó yọ èmi wá mú borun orí rẹ̀ mọ́ wá so mọ́ ẹsẹ̀ rẹ̀ kí ẹran ẹsẹ̀ rẹ̀ kó lè tún súnkì padà bí mo ṣe ń so gbẹ̀rà báyìí bẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí jọ sókè lò inú rẹ̀ dùn <laughs> ọya ìmọ̀gán náà lẹ́nu pé ẹwu bọ́lọ̀ ṣe máa ṣe fáwọn ẹ̀dá rẹ̀ so wáyù tọ́lọ́run tọ́ka sí bẹ̀ nìyẹn lọ́lọ́run sọ pé wàá ọ̀hẹ́yìnà ìlànà àní tẹ́kìdé mìíràn jìbáàlì bòyótọ̀ wọn mìíràn ṣájárì wa mimma ya'rishun àbíwà wá rọ̀bùkà ni ahẹ́ so ìpìlẹ̀ rẹ̀ ọlọ́ọ̀bá alékiọlá olóhun fi iṣẹ́ ránṣẹ́ sí náàlù àwúrèbe okòkòrò oyin àní tẹ́kìdí mínà lìjìbáàlì bòyó táwọn mínà ṣájárì wa mimma ya'rishun ipé kọlọ múlé sí òkè àti gbogbo ibi tó ga àti gbogbo tí àwọn èèyàn tí wọ́n bá fi ń ṣe kí ni o tí wọ́n bá mọ́ga sókè ọlọ́run ní kọlọ̀ múlé síbẹ̀ sáàwà sọ pé àwọ̀há tọ́lọ̀ ń lò mẹ́ pé ọlọ́run bá lè ó ti sọ náàlù ó ti bí ọlọ́run rárá so àyà yẹn ọwà nù nahal àyà 68 ìtọ́wà bẹ́ẹ̀ náà ni pé wà áwọ̀há ila nahli kèsì wà tí mo mo sì sọ ni wà ó hárọ̀ ilà náhàlì ọlọ́run ọba rẹ̀ fi sẹ́ sí náhàlù ṣe yẹn pé ọlọ́run sọ sí lẹ́mìí ipe máa ṣe nǹkan báyìí ó sì ń ṣe ó sì ń júṣe fún bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni ìyá bẹ́ẹ̀ náà ni ìyá Isa alayhi salatu wassalam ọlọ́run ní wa ummuhu usiddiqa ìyá rẹ̀ jẹ́ ní òdodo hàn lọ́lọ́run fi sì lẹ́tẹ̀ẹ́ ní Isa alayhi salatu salam. ọlọ́run wá ń pàkíyèsí làákàyè pé ká sí làákàyè ẹ mọ́sọ̀ wọn dọ́lọ́run o ọlọ́run ní ká náà yà á kú láàrin pààm àwọn méjèèjì wọ́n ń jẹun ìsá ń jẹun gbà tó wà láyé kọ̀sẹ́ nìkan tí wọ́n sọ pé ń jẹun ìyá rẹ̀ náà ń jẹun kí ni àtúbọ̀ tó ń jẹ àkọ́kọ́ ni pé kí ní ń fà téèyàn fi ń jẹun ní ń fà téèyàn fi ń jẹun náà ni pé bí ń pààyàn tí wá dá kẹ́ pé nǹkan lọ́lọ́n kẹ́ wá sọ pé yóò ń pa ọlọ́n yẹn kọbálà kẹ́ ìmú èdè agọ́ni then ìjáun yẹn ọlọ́run bá lékè fún àwọn ọmọ adam ká bá àmọ́ wọn ara wa ni pé a mọ̀ ní bùkátà sí nǹkan míì ẹ̀ńtọ́ jẹun ó ní bùkátà ni ọlọ́run bá lékè ọlá kìí mọ̀ ní bùkátà kankan ọlọ́run bá ní ọlọ́wọ́ bá ní gbogbo nǹkan ìmọ̀ dojú bùkátà ẹ lọ Allahu la ilaha illa huwa al-hayyul qayyum al-hayyu lọ́lọ́run ọba sẹ̀mí al-qayyum ọba tó tó fúnra ẹ̀ kò ní bùkátà sí dákankan ìtumọ̀ qayyum nìyẹn lọ́lọ́run sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisaa ẹ̀yìn táwọn obìnrin ní ẹ̀yìn ọlọ́run bá tó ikú kò ní bùkátà sí ìdá kankan kò sẹ́nìkan tí ó pèsè gbẹ́mì ìró kankan fọ́lọ́run bá àlekè ọlá ọlọ́run wá yẹ kẹ́ẹ̀ sí làákàyè ike òun àti ìyá rẹ̀ káná yàkùlá ní tọ̀hán wọn a máa jẹun ẹmbá tí wá ń jẹun yóò ṣe gbọ̀nsẹ̀ yóò mú mi yóò mú mi sí oúnjẹ tí ń jẹ yóò ṣe gbọ̀nsẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni sọ́wọ́ dákẹ́ máa fi ìgbọ̀nsẹ̀ tì sí ẹni tó jẹ́ ọlọ́run bá àlekè ọlá nǹkan tọ́lọ́run fi rẹ́ẹ̀kì gbogbo wa kò sí adámọ́sùn yọ́ gbọ́ ọ̀sìpítù lọ ni tó bá ti lè jẹ́ pé bóhun ti ẹ̀kọ́ rígbẹ̀ sújà ọ̀sìpítù yánu tí ó bá fẹ́ lọ àlìkìyàmọ̀ kó yà tètè lọ ọ̀sìpítù kò sá dáa mọ́sù so ń bàjẹ́ wájú dáadáa mọ́sù ẹmọ ìkékí ni ọlọ́run bá tọ́ dá wa kèsọba tí ma ń su o ṣe kèsọba tí ma ń jẹun o ọlọ́ni oun dúró kẹfà núbà yìí nù láwọn mọ́lẹ̀ ayat ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run anábì Muhammad sallallahu alaihi wasallam ìwọ mùsùlùmí wo bá ṣe ń ṣe àkàwé ohun bá ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ àwọ ọlọ́run fún wọn ohun àmì àwọ ọlọ́run tá fi ń jọ́nà bá ṣe ń ṣàlàyé ẹ̀ fún wọn fún máa ń dórí àná yóò fakú wá wòye sí báwọn náà ṣe wá tún sẹ́rí kò níbi òdodo pé ìmọ̀mọ̀ lọ́rọ̀ wọn o kò lè àtàbùdó náà mi ń dún nílá máa láyé mùlùkùlákún dọ̀rọ̀ àwọn wà ọlọ́run ní sọ fún wọn ṣẹ́wàá máa sìn lẹ́yìn ọlọ́run ní tí ó lágbára kọ́ fara ní àbí kó sàǹfààní kan fún yín Ìsá ọmọ Maryam kò lè ṣe yín láǹfààní kankan kò sí lè fi ìnira kankan kan yín bẹ́ẹ̀ náà kúlí yá ahlàlì kìtàb sọ fún wọn pé ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ àti fún tíra sáájú ànábì yahudi àti nasọ́ra látẹ́gùn òfin ìdí nìkún gẹ́rà alhaqi ẹmọ́ kàkù yọ ń pa ẹ̀sìn yẹ mọ́ sàṣejù ń pa rẹ̀ ní tí èsì ẹ má tẹ̀lé ìfẹ́ inú àwọn ènìyàn kan tó ti ṣáájú yín kọ́dídọ́ lómi ń kọ́bùlù àwọn ti sọnù ṣáájú kẹ́yìn ò tó dé wàádọ́ lù kẹfí rán wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nù wàádọ́ lù ansáwà ìsẹ́bí ẹ wọ́n ti sọnù kúrò ní ojú ọ̀nà déédéé ibẹ̀ ládùú sí pẹ̀lú ògo wọn bá ta gbọ́ ìkọlọ́njó wúlò fún wa ọlọ́run mọ́jà sọnù ọlọ́run mọ́jà wọn sọ wá nù o ọlọ́run mọ́jà náà sọ ọ̀yàn nù ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ hádà wa ala nabiyyina muhammad wa alihi wa sahbihi wa sallam